ṣera wa lọ́kan a ṣera wa lóṣooṣù ọwọ́ ní báyìí òbí pàápàá bọ́ tó bá ń sọ fún wa lórí ètò lójoojúmọ́ wọ́n ní olùrànlọ́wọ́ la jẹ́ táyà tọkọ ẹ má jà bẹ́ẹ̀ náà ni obìnrin ti tọ̀gbẹ́ni agbórin àtìyàwó àdùnbárìn ní àyájọ́ ọjọ́ tí mò ń wí yìí ó jẹ́ àyájọ́ ọjọ́ ìbí arábìnrin àdùnbárìn tèmi léyìí tó jẹ́ yí pé ó tiẹ̀ ti rò pé ó ti yẹ kí ọkọ òun pàápàá kó ti máa ṣe òun pẹ̀lẹ́ kó ti máa kí òun eh, happy birthday ìyàwó mi ìtúwáṣe ọjọ́ òbí lásán ayẹyẹ ọjọ́ ìbí tí arábìnrin Adùnbárìn tó pé ọmọ ogójì ọdún lẹ́yìn tí gbogbo àwọn ọ̀rẹ́ pàápàá tán ti ń pè láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ṣùgbọ́n arákùnrin agbowórin òun ò tiẹ̀ kí ìyàwó ẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí lóòrọ̀ kùtùkùtù ọjọ́ tí mò ń sọ yìí arákùnrin agbowórin ó ti jí ó ti bọ́ sórí pápá ó rèé jọ́ọ̀gì láago mẹ́fà ló ti bọ́ síbi tó ti lọ ń sáré bí aago mẹ́fà bọ̀ ó ti dé níbi tó ti ń sáré bó ṣe dé ìyàwó tún ń wò ó àbí arákùnrin yìí ò tí ní sọ pé kí n pẹ̀lẹ́kù ayẹyẹ ọjọ́ ìbí ni ó ti wọlé ìbalùwẹ̀ pa ó ti ta mọ́ra ó ti múra abiṣẹ́ bẹ́ẹ̀ ni pé hàn ní báyìí báyìí o ẹ máa rí ẹ nírọ̀lẹ́ igbá àwo ìṣàsùn arábìnrin Adùnfáàní tún wò ó pé àbí arákùnrin yìí ó ní nǹkan ìwúrí tó fẹ́ wá ṣe fún mi ni tí ò fẹ́ kí n mọ̀ òun ni ò ṣe sọ̀rọ̀ lọ bí ayẹyẹ ọjọ́ ìbí mi ó ń wò aago kan kọjá aago mẹ́rin lù kó tiẹ̀ gbá yìí pé arákùnrin agbowóyìnbó ti ń wò ó kéré mọ́ kó tiẹ̀ gbọ́ ẹ̀ lò ó inú arábìnrin adùn bá rìn òdùn sí gbogbo orú nǹkan báyìí kò sì sí ní tó fẹ́ ṣe gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti ń pè é látòórọ̀ ẹ ó yá máa bọ̀ níbi báyìí yẹ ká gbé ẹ jáde ká ṣayẹyẹ ọjọ́ ìbí fún ẹ ó bá tà mọ́ra ó bá lọ bá gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n jọ ṣe ọdún ọjọ́ ìbí nígbà tó di ọwọ́ ìrọ̀lẹ́ arákùnrin agbowórin ìyẹn ọkọ ẹ̀ ó ti dé láti ibiṣẹ́ níṣà ń wò pé mo níyàwó mi wà gbà lọ aago mẹ́sàn-án lù ìyàwó òde aago mẹ́wàá nígbà tó tó bí aago mẹ́wàá ó bẹ̀rẹ̀ sí ní pe arábìnrin adùnbárìn ọ̀ní níbo lo wà ìyẹn ò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà tó tó bí aago mọ́kànlá tán ṣe fàájì ayẹyẹ ọdún ọjọ́ ìbí tán ẹ̀yẹn ìyàwó ó ń bọ̀ ńlé ọ̀rẹ́ ẹ̀ kan bá ní ẹ̀jẹ̀ ń tẹ̀lé ẹ délé ká ṣe fi máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ ìbí ẹ wọ́n ti délé ẹ̀ arákùnrin agbowórìn ojú rẹ̀ ti gan báyìí ẹnu ọ̀nà ló dúró sí ó fẹ́ẹ́ ti yọ bẹ́líìtì pé lẹ́nìí lẹ́nìí jẹ́ ó sọ ibi tó ti ń bọ̀ fún mi níbi tó ti ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé ìwọ ọmọbìnrin yìí eyín kan ó ti bẹ̀rẹ̀ rinkùnrin ìyàwó bá rọra kọjá lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ń pé ṣọ́kọ lẹ́yìn yìí ṣá láti bí ọdún mẹ́wàá tẹ̀ ti fẹ́ mi sínú ilé yìí ẹ́n orí ibùsùn kan náà láti jọ ń sùn ẹ sì rántí wípé mo pé ọmọ ogójì ọdún lénìí lọkọ bá ṣe ha. ló bá káwọ́ mọ́ rí ló bá ní ẹ ń gbà mí ìrántí ńkọ́ ṣé kò yẹ kí ìwọ rán mi létí lọ́rọ̀ bá di iṣu ata yán yan ìyàwó bá ní tèmi ní màá rán yín létí kò yẹ kẹ́ ẹ rántí bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ mi ìgbà àwo àwọn tó nífẹ̀ẹ́ mi wọ́n ti pẹ́ sọ̀rọ̀ bá ṣáàdìṣọ àtàyànyàn bí mo ti máa ń sọ fún wa gbogbo àwọn tí lélẹ́yìn ti ń ṣẹlẹ̀ nínú ilé wa ẹ ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi yanjú ẹ gbogbo àwọn akọ ìyàwó ẹ kì í má sọ pé àwọn akọ ìyàwó wọ̀kàwó ni <laughs> wọ̀kàwó ẹ jẹ́ ká máa fi ojú sí àwọn nǹkan kéékèèké bíi marriage wedding anniversary wa bíi birthday date àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa ẹ jẹ́ ká máa fojú sí náà ẹ má jẹ́ kí àwọn nǹkan tí ò tẹ̀ nítumọ̀ kó máa di ariwo kó máa dogun nínú ìgbéyàwó ẹ kí n máa fẹ́ lẹ́yìn kí wọ́n káàbọ̀ sórí ètò bàbá ètò lọ́jọ́ títẹ̀ ní lórí Orísun tẹlifíṣàn tiwa náà láwà ẹ Orísun e hmm? Orísun e Orísun tẹlifíṣàn tiwa ẹ̀yin lágbádé fún ẹ̀yin lágbádé fún tẹ máa gbogbo ètò tó mìíní jọ̀jọ̀ tó sẹ̀ǹkẹ̀ mẹ́ǹtẹ̀ orí ètò orí Orísun tẹlifíṣàn náà lẹ ti máa bá gbogbo wọn pàdé ṣáárì lálẹ́ yìí ètò bàbá ètò tèmi á dùn alárinrin nítorí pé kí ni gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa bára wa sọ àwọn ọ̀rọ̀ tó máa mú kí kó wa gbilẹ̀ nínú ilé wa náà ni dádì láwọn á ah, gbìyànjú bẹ́ẹ̀ náà ni àárí bẹ́ẹ̀ ti gbìyànjú léni dádì ẹ̀yin mm-hmm. gan kò wá ní yọ ṣé o mọ̀ mí tán dáadáa. ṣé mọ̀ mí tán o. <laughs> mo try. <laughs> àwọn kan náà láwọn máa try yẹn á wà rí nísìn ẹ jábọ́ sójú ọ̀gbagadè nítorí àsìkò wa ń sáré níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ dáde dáde bá mi fún sísítà mi ẹ ra bá mi fi sojú yín lọ sí ọ̀nà yìí. Mm-hmm. ẹ ṣeun dáde tẹ́ ẹ máa fi kọ́ wà lẹ́gbẹ̀ẹ́. Eh, tí mo bá ti ń béèrè àwọn ìbéèrè yẹn ẹ̀yin eh. ẹ̀kúnra máa bá mi kọ sílẹ̀ ẹ̀ ní ní àǹfààní láti lè sọ jáde láti ẹnu yín àwọn sísà mi náà máa bá wa sọ síta tí gbogbo ayé máa gbọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀yin ò tá a máa béèrè lọ́wọ́ yín nílé wọ́n ní kí ni ohun kan tẹ́ pé tẹ́ ẹ bá ti fi ọwọ́ kàn lára ìyàwó yín báyìí tó máa ń tètè rìn wọ́n ní gàgí <laughs> bóyá eh, tẹ bá fa góńgó rí imú wọn ni o. ẹ ti ẹ ti yé mi o a ti yé mi o. Ah, báà mi ní kí n tẹ máa rìn jìnnà. wọ́n kọ́ yẹ pé yorùbá láti fi ṣe a lè fi òyìnbó kọ́. ẹ kọ ẹ àtúmọ̀ ẹ eh, fi òyìnbó eh, kọ́. Ah, ẹ má kọ ẹ ṣì máa nù ìbéèrè mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ gbọ́dọ̀ gba. ibi báyìí. ẹ ibi bẹ̀yẹn. ẹ kò sí kò sí wàhálà. Mm, mm. ẹ ti ṣe ẹ ti kọ́. mo ti kọ́ mà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní ta ni nínú ẹ̀yin méjèèjì eléyìí tó bá jẹ́ ẹ̀yin ni ẹ̀kọ́ ńlá kọ èmi ni tó bá jẹ́ àwọn ẹ̀kọ́ àwọn ni wọ́n ní ta ni nínú ẹ̀yin méjèèjì ló fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ilé jù. ẹlẹ́kẹta lélẹ̀ wọ́n ní kí ni slogan ọ̀rọ̀ kan tí ìyàwó yín máa ń sọ nígbà gbogbo. wọ́n máa ń sọ nígbà gbogbo. ẹ ọ̀rọ̀ kan tí kì í kúrò lẹ́nu wọn òun ló jẹ́ kí n lo èdè slogan ẹ̀ pé nǹkan ìyọkàn ọ̀rọ̀ kan tó máa ń wà lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà bí wọ́n ń jẹun wọ́n á sọ bí wọ́n ń rìn wọ́n á sọ bí wọ́n ń sùn wọ́n á sọ bí wọ́n jókòó wọ́n á sọ ó ti tán ẹ ṣeun sà ẹ bá ń gbé wá ẹ rí i pé bá mi ṣe ní kọ́mú ní kóbó sísà mi ra bá mi yọ ìbòjú eh. tẹ̀ fi bo ojú ìbòjú eh, eh. tẹ̀ fi bo ojú ah. yín ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn ṣé dáadáa lè dé sísà ẹ ṣe wá sísà mi ṣàǹrẹ́rìn ni pé ẹni lè ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ o abẹ lọ́wọ́ ọkọ yín ìbéèrè alákọ̀ọ́kọ́ tàbí ọkọ yín nígbà tẹ rìnrìn àjò kékeré <laughs> òun náà ni pé wọ́n ní kí ni nǹkan ẹyọ kan tí ó máa ń tètè ibi tó máa ń tètè rìn yín ní gàgé tí wọ́n bá rìn yín ní gàgé bí Yorùbá ṣe máa ń sọ àwọn olóyìnbó á ní tíkù tó eh, tètè máa ń tíkù yín. ẹ ṣe olóòtú òun eh. pa mí lẹ́rìn ah. torí ni mo pé irú ìbéèrè báyìí. ó lè wá ah, kò sí ìbéèrè tí ó lè wá. nítòótọ́ hmm. ibì kan ṣo ó kéré ṣùgbọ́n ó lágbára. dádì ti kọ́ sí bí. Hmm. ó kéré ṣùgbọ́n ó lágbára. ẹ sọ orí ètò bàbá ètò làwà. nípò. <laughs> dáàdì mi gan wọn ti ẹ̀ rọra fi bò ń kẹ́lẹ́ fún wa wọ́n ní nípù <laughs> eh, eh. ah, eh, ẹ̀yin lè máa pàtẹ́wọ́ fún dáàdì àbí dáàdì ló máa pàtẹ́wọ́ nípa ló fẹ́ pàtẹ́wọ́ ẹ ti gbà tán dáàdì <laughs> mo ti fún dáàdì tán wọ́n gbà yan yan yan yan yan uh-huh. ṣẹ́yìn náà mọ nǹkan tó máa ń rìn ìyàwó mm. yín ní gàgì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì jàre mo ní ta ni ó máa ń sábà ṣe tó fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ilé Hmm. láàárín ẹ̀yin méjèèjì. àwọn náà máa ń gbìyànjú hmm. ṣùgbọ́n èmi ò kí ń rest. Hmm mi kì í rest. ẹ tún bá mi pàtẹ́wọ́ fún dádì wa lẹ́ẹ̀kan sí wọ́n tún ti gbà yẹn tán wọ́n ní àwọn ní. mo béèrè ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ o sísá mi ẹ ti ń gba gbogbo ẹ̀ tán kó tó di pé mo fún yín hundred hundred <laughs> dádì gan ti sọ pé yẹn ló máa dá nǹkan lẹ̀ mo ní ọ̀rọ̀ wo ọ̀rọ̀ kan tí kì í kúrò lẹ́nu yín lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ mm. ọ̀rọ̀ tí mo mọ̀ pé kò kí n kúrò lẹ́nu mi mm. even tí bá wà níbi iṣẹ́ mm. subconscious mind mi tí bá fẹ́ pè èèyàn màá ní ah, bàbá that is orúkọ tá a máa ń pera wa tí wọ́n á ṣe ah, bàbá ẹ̀ tó ti máa ti pè bá. orúkọ mi ìwòlẹ̀ tí wọ́n á ń pè bàbá ẹ̀ mo kàn fún yín mo ti fún yín ní ààbọ̀ àwọn kan ó bínú sí bíbá yìí wọ́n túmọ̀ sí pé dáàdì mi wọ́n mọ̀ yín tán dáadáa ẹ pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí <laughs> ẹ máa ṣèlérí níwájú ilé ẹjọ́ ìlénìí ṣùgbọ́n ká tó lọ síbi ìlérí yẹn ẹ jẹ́ kí ká tètè gbélẹ̀ àwọn náà ẹ ó kàn dùn mí pé mi ò mọ orin kọ torí hmm. wọ́n ti sọ fún mi náà wọ́n ti wo ìṣẹ̀dá mi hmm. wọ́n ti ń jọ tí n bá ti kọrin áńgẹ́lì lè lọ strike <laughs> so kò dẹ̀ ní dá kọ́ lọ strike <laughs> so ṣùgbọ́n a ti máa ń sọ nílé ṣùgbọ́n a kò jẹ́ káwọn ẹ bá mi wọ́n kí wọ́n mọ̀ pé gíní. àbọ̀ bẹ́ẹ̀ one ni pé ó bí mi hmm. ọkàn mi olólùfẹ́ mi ẹnìkan ṣo tí o ti mú ní hmm. tó ń tún tèmi ṣe hmm. tó mú kí n máa dán in fact táyọ̀ bá rí mi gan-an lè mọ̀ pé mo ti dàgbà hmm. mo ti yọrù fún lórí ìbọn wọn lè rí reason ni pé ẹni tó wà nídìí rẹ̀ ní kúkúrú ìfẹ́ mi rè ayé mi rè. ẹ bá mi sọ fún wọn ẹ tí wàá bá mi sọ ọmọ rò fẹ́ yẹn fún wọn sí ẹ má àwa kọ́ ń sọ fún ẹ wojú wọn kẹ́ ẹ máa sọ kẹ́ ẹ jẹ́ kí rí wọn máa dùn kí ni wọ́n máa kórè wọn máa wú wọ́n ti gbọ́ gbogbo ẹ̀ láti wọ́n ti gbọ́ gbogbo ẹ̀ <laughs> wọ́n ti gbọ́ gbogbo ẹ̀ orí orí ti gbọ́rọ̀ ọ̀fẹ́ títí títí títí ìdí nìyẹn ìdí nìyẹn pé bó ṣe wà yìí tábàjọ wà nílé mm. wọ́n fẹ́ sùn wọ́n wá mm. fẹ́ wọnú yàrá bò mí mm. wọ́n á tẹ̀lé mi kí ló àwọn ọmọ tó ń fún àtúntàtà lórí ìfẹ́ náà ni. ẹ bá mi fún wọn kìsì. ìyàwó mi. Mm-hmm. ẹ ṣé ẹ ṣé <laughs> ẹ ṣé bàbá wa ẹ eh, sísá mi ọ̀rọ̀ náà ti kàn yín báyìí báyìí báyìí ẹ yẹ kí n sọ pé ẹ fi èdè ìlú yín hmm. kẹ́ fi bá mi kí àwọn ah. dádì ní oríkì ìfẹ́ tó dùn tó dùn ká bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ tí ń tọ́jú ẹ̀yìn àti àwọn ọmọ láti bí ọdún méjìlá hmm. sẹ́yìn ẹ kò bá dédé ìlú yín tẹ́ bá fẹ́ sọ yẹn ní Yorùbá ṣùgbọ́n àwọn oríkì ìfẹ́ yẹn tẹ́ fẹ́ fi sọ̀rọ̀ ìfẹ́ fún wọn yẹn èdè ìlú yín ni kẹ́ ẹ fi kí wọn ẹ bá ìborí lọ wújú o. ó yẹ bá mi kọjú sí wọn. <laughs> ọkọ mm-hmm. wọn nìkan iṣẹ́ yìí mò ní èyí mm-hmm. kò tún ní ní mi mọ́ mm-hmm. títí ayé títí ọ̀run kó máa lọ kó máa bọ̀ kó máa ní fi ẹ́ nì kò sí pé ó ṣe lè burú tó láyé yìí èyí máa ti àárò ní jọ́kàn pé ọ́yá mo fẹ́ kó nu ilé ẹ pé mo fẹ́ mm. lọ kò ní ṣẹlẹ̀ mọ́ jésù yìí sì kò ní jọ rí bá mo ṣèlérí fún yín ní òní pé mm bí ọkọ mi bá ròkun bó rí ọ̀sà mm. kó rí gbá kó rí àwo mm. mo sì ń padà bọ̀ mm. mo ti máa wà digbí lọ́dọ̀ yín ni kò sí lílọ kò sí bíbọ̀ mm-hmm. ibì kan náà tí mo ti wà twelve years ago I will remain here I will remain loving you forever and ever ìyẹn tó wà lóde lu. ó sún mi o óyá óyá rìmẹ́yìn ẹ̀yẹ bá mi fèdè lu yín sọ óyá ọ̀dọ̀ yín máa gbé èyí mm. mm. máa fúgbó mm-hmm. títí eyín gbogbo eyín ẹ tó tán lẹ́nu èyí wọn ẹ̀yẹ ń wò yìí títí eyín ẹ fún káyì kò fún ní kó ẹyọ kan lẹ́nu ọ̀dọ̀ yín kẹ́ máa gbé títí títí títí àlògbó yẹn ló ń gbó títí kò fún ní kó nǹkan ẹ bá kí ìsìdájì ẹ bá fún wọn pẹ ẹ bá ṣe <laughs> eyín tán lẹ́nu ẹ bá ṣe eyín tán lẹ́nu ẹ ẹ ṣe jàre ẹ ṣe sísá mi ẹ ti rí sísá mi ti sọ pé ọ̀dọ̀ yín báyìí ọrùn ṣùlà parò kú sí ẹ ṣe gan torí pé mo pè yín wá sórí ètò bàbá ìtọ́ ẹ̀dẹ̀ jẹ́ mi ilé àti ọ̀nà tẹ́ fi sílẹ̀ kò ní dàrú ẹ o òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní òǹfọ̀ fún báyìí kò jẹ́ torí mò ń gbádùn yín lórí ètò lè ní àwọn aráalé papọ̀ àwọn gbádùn yín mo rí ẹ̀bùn yín gbà láti iléeṣẹ́ Splendor Cakes wọ́n ní kí n gbé fún yín wọ́n fẹ́ràn kí àwọn àlejò wa kọ́ máa wá sórí ètò kọ́ máa ṣánwó lọ ẹ bá mi gbà kẹ́ bá mi gbé fún wọn dádì láti iléeṣẹ́ Splendor Cakes ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Splendor Cake. iléeṣẹ́ Splendor Cake. wọ́n ti wà látọjọ́ pípẹ́. bẹ́ẹ̀ ni o. maybe for the inform for eh. information. Eh. Splendor Cake ló ṣe wedding cake àwa méjèèjì twelve years ago. Ten years ago, pàtẹ́wọ́ fẹ́ndọ́ cakes. àwọn lọ ṣe that gigantic mm. wedding as at that time mm. cake yẹn in fact wọ́n sì ń ròyìn ẹ̀ dọ́là hmm, so iléeṣẹ́ yín a máa ròkè. àmín. so àwọn náà ṣe kéèkì yẹn. àwọn ni iléeṣẹ́ splendor cakes. ọjọ́ méje mo fi jẹ kéèkì yẹn ọjọ́ méje. Hmm, olúwa ṣeun ọjọ́ méje. olúwa ṣeun mo tún rí ẹ̀bùn yín gbà láti iléeṣẹ́ P&G tí wọ́n ń ṣe aerial pẹ̀lú safeguard wọ́n ní kí n gbé e fún àwọn àlejò wa lórí ètò ẹ bá mi. ẹ ṣeun gan. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ P&G tí wọ́n ń ṣe aerial pẹ̀lú mm. safeguard. iléeṣẹ́ P&G mm. àwọn náà ti wà tipẹ́tipẹ́ ọwọ́ mm. yín á máa ròkè iléeṣẹ́ yín ò ní jóná. àmín ẹ ṣeun gan ni torí pé mo pè yín sórí ètò bàbá ìdílé tí bá tún wá pè yín lọ́jọ́ mi ìṣe máa jẹ́ mi báyìí. Ah a máa wà. <laughs> ẹ ṣeun ẹ ṣeun. ẹ yẹ kí káwọn máa fi eléyìí dúpẹ́ lọ́wọ́ gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn pátápátá iléeṣẹ́ Splendor Cakes akínyìn ẹ ṣé gan ni ẹ kú fọmọnìyàn ṣe lójoojúmọ́ a lè kíyìn tán bẹ́ẹ̀ ni iléeṣẹ́ P&G ẹ̀yin gan lójoojúmọ́ náà lẹ́ ń sí wa akínyé gan ni èmi tẹ máa ń sọ fún gbogbo àwọn ìyáálé ilé tí mo bá gbà lálejò wípé kọ́ máa fi area kọ́ fi máa fọṣọ fún gbogbo àwọn ọmọ wọn pátápátá kọ́ máa fi fọṣọ tiwọn gan bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kọ́ máa fi safeguard kọ́ máa fi wẹ̀ fáwọn ọmọ káwọn náà máa fi wẹ̀ kí gbogbo àjàkálẹ̀ àrùn pátápátá kó lè jìnnà ságbo ara wọn náà ni mo ti fẹ́ lé ìdágbére lórí ètò lẹ́ni oníyanṣẹ́ ọlọ́kà ṣé gbogbo ẹni tẹ́ ẹ bá mi ṣètò gbogbo àwọn aráalé tàjọ wò ẹ náà ni mò ń jẹ́ aya olúwa ṣe ńlá fún mi tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan tàbí méjì mo máa ń sọ ẹ̀yin fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó ẹ fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ fẹ́ kí n kó yín síta lórí ètò bàbá ètò ẹ pè sórí nọ́mbà mi zero eight zero five nine three nine nine three one zero náà ni màá dá yín lò tàbí tẹ́ bá fún gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín tẹ́ fẹ́ tẹ̀ ṣọwọ́ sí mi ẹ tẹ̀ sí mi àtọ̀nàbàjò ọláwálé tàbí tẹ́ bá ti fẹ́ bá wa sọ̀rọ̀ kan lórí iléeṣẹ́ orísun tẹlifíṣàn àti orísun tẹlifíṣàn náà ni gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá wà ń bẹ̀ á dàn yín lò mo ní mo ti fẹ́ lè ságbére lẹ́ni náà nìyẹn tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ kí tún fi ire àti wọ́ọ̀tì ire àtayọ̀ náà ní kí fi pàdé yín kí fẹ́ kó máa ṣe kí ni kó máa swim lọ nínú ilé yín ó dàbọ̀ dádì i love mommy bye.